أهل باب قول النبي صلى الله عليه وسلم بني الإسلام على قوم عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على قوم شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وعن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الايمان بدعوه الدين شعبه والحياء شعبه من الايمان وعن عبد الله بن عمرو رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه والمهاجر من هجر ما نهى الله عنه وعن ابي موسى رضي الله عنه قال قالوا يا رسول الله اي الاسلام افضل قال من سلم المسلمون من لسانه ويده وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ولم تعرف عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يجيب لأخيه ما يحب لنفسه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيدي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي ووالدي وولدي عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كنا فيه وجد علاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرأة لا يهب إلا لله وأن يكره أن يعود بالقذف فهذا كما يكره أن أن يقذف أن يقذف بالنار عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال آيات الإيمان حب الأنصار وآيات النفاق بغض الأنصار وعن عبادة بن صالح رضي الله عنه وكان شهد بدرا وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله عليه وسلم قال وهوله عصارة من أصحابي بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسركوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تعتبوا ولا تأتوا ببهتان تفترينه بين أيديكم وأرجلكم ولا تأتوا بمعروف فمن وفى فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم قدره الله فهو إلى الله إن شاء عنه وإن شاء عاقبه وما يعناه على ذلك عن أبي سعيد الخدري رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال مسلم بنه يتبع بها سعاف الجبال ورواسي القطر يفر بدينه من الفتن وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أمره أمرهم من الأعمال بما يشركون قالوا إنا لسنك كلمتك يا رسول الله إن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر ويغضب حتى يعرف الغضب لوجهه ثم يقول إن أتقاكم وأعلمكم بالله العلى الحمد لله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مزيدا وحتى أما بعد أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سبحانه وتعالى àwọn àti ọkùnkùn wa ní ìgbàlá yìí láti fi máa tẹ̀síwájú méje ìjọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ti olóṣèlú oṣù nípa tẹ́lá ọ̀lẹ́ ìgbàlá yìí àbí ọ̀rọ̀ bàtú hàrà ọmọ ọ̀gbọ̀n ààrẹ àgbọ́yé ìmúlò rẹ̀ àti ẹ̀sọ́ tó wà bẹ́ẹ̀ fún ọmọ ọmọ ìṣèwádé ó tàbí ẹ̀rù fún wa ní àwọn àgbọ́rí rẹ̀ lẹ́yìn ilé gẹ́gbà tí máa ń sọ ní gbogbo dáńdápọ̀ wípé nípa ní jókòó torí ẹ̀rẹ̀ nípa nìkan tó lálùbáríkà lè bẹ́ẹ̀ lè máa jókòó sí bàdà tí láti la àbọ̀ ẹ̀kọ́ bàbá tí máa kọ̀ áàrẹ ọ̀gá àtàkìyà tó lè jókòó sí wẹ́dà wà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ wà àwọn sọ́dọ̀ Islam àwọn ìyàwó ọmọ sùhánà wọ sàárà ó ṣàánú tí ó jẹ́ sí àwọn kan náà fọwọ́ máa kó jẹ́ fún lóòótọ́ wa. a ti wà ní kìtàbù ìlà ẹ̀ ti sáà fi ọmọ bá wa lọ ìlú àwọn àlàyé rẹ̀. kàdó ń bẹ̀rẹ̀ wọn ní kí àbíjì tí a ti dúró nígbà tí a kọ̀ kọjá. Nàá tàbárọ́jà ààrẹ kan tó nà sàn. Tó sọ pé ní ìgbọ́ yẹn. الإيمان بضع وستون شعبان عدل الحياة يعلى جرم من الإيمان فقد لما رجع نعم رجعت كلام النعم قلنا حديث عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما والمما البخاري رحمه الله تعالى هو حديث اليه والباب المسلم من سلم المسلمون من لسانه ويده باب المسلم من سلم المسلمون من لسانه ويده لذلك فهم قرن بوضع باب المسلم علي بن عبد الله ارث كيف باب المسلم باب من سلم المسلمون من لسانه ويده ارث النبض يا نبض كيف نبض الحديث غير وانا أبا قلت لي فهم قرن من شده الأمين تبويب بلغة الحديث تبويب بلغة الحديث وده مزبوط ضمن الحديث بدون تبويب

هذا المسلمون ما سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما دعا الله إلى فوائد أمة من طريق حديثه ومثل حديث مما أخرج به البخاري عن مسلم حديث وأنا حديث لنا من مسلم قطع كما صغير مسلم من فوائد وصبح حديثه وعن حديث هذا لكن لكن لماذا لا نطبق الحديث؟ تغيير الحديث تسميه الكتاب هذا بلفظ الحديث كذلك هذا الحديث مما أخذ الإمام البخاري رحمه الله تعالى عن مسلم حديثي قلت حديث سنة البخاري قد أتى قلنا أقصى ابن عمرو رضي الله عنهما ابن العاص هو صحابي وهو أيضا صحابي أنا كنت عن عبد الله بن عمرو رضي الله عنهما وأرضاه فهو صابر وصابر لكنه صحابة ثم إلى أن تتفتح صلى الله عليه وسلم حديثه لحجة الوداع حجة الوداع بدأ النبي صلى الله عليه وسلم يقول وشغل في حجه وده في الجنة أخذ وتطاع كما يقول في الإسلام في الفرق

ẹgbẹ́ ti sàrẹ́ ilé ẹjọ́ pọ̀ tó yíò ẹgbẹ́ ti wá fàrà ìta ní yóò máa jẹ́ mùsùlùmí dáadáa wá fàrà ní ìlú wọn. bọ́ọ̀lù wà ní ìfọwọ́ tó sọ́lá máa ló mùsùlùmí ó ní ẹjọ́ jẹ́ mùsùlùmí màá sọ́jú máa mùsùlùmí ló rẹ̀ ní ilé báàgì ìwọ̀n ẹ̀dì olóòlù ẹni tí àwọn mùsùlùmí yóò kù tí wọ́n là ní bí ara rẹ̀ الله التعامل يقول المسلم الكامل المسلم الكامل أو المسلم الحقيقي مسلمين جاء جاء بدعة مسلمين مسلمين طبق وده من سلم المسلمين للنفاق وده جاء مسلمين طبقنا níbi ara rẹ̀ àti ọwọ́ rẹ̀. Ayé lè ṣàbẹ̀ lè sáré ọ̀nà ṣàbẹ̀ bàdá tàbí níbi aburú ara rẹ̀ àtàbúrú ọwọ́ rẹ̀.

فكده يجب أن نبدأ المسلمين أن يجابوا هذا أبدا هذا خرج مخرج الغالي خرج مخرج الغالي إليه جاد يجب جاد يجب وقال في الباقرة في الجنة أو اليوم أو الشعب للمقام سوية كما يقول طلب هم فيقول كذلك ولا إذا أو قرأ ولا من يقول ولا يقول أو في خاطمة في الباقرة أو اليوم أو المسلمين تو كيف تبقى هذه الإنسان يقول لما تكفي من السلطات pẹ̀lú ọwọ́ òun tàbí pẹ̀lú ẹnu òun afẹ́fẹ́ àdéhùn yìí bá ẹ̀rí ló jẹ́ ní ọlórí. àdéhùn sọ fún ọ pé gbogbo ọ̀nà tó bá lè gbà bẹ̀rẹ̀ níta yálà ó jẹ́ ìyẹn tó jẹ́ mùsùlùmí àbújá kéde àwọn ọ̀dọ́ ìṣúná pẹ̀lú ara àti ọwọ́. tí ó sọ fún àwọn àmì nípa táàpọ̀ yìí ó lọ sí pé pé ọmọ ènìyàn dákọ̀lá ti mọ́ra àtúndára èyí lọ sí ìhàmà tó tà. obìnrin tó kẹtọ́ wọlé lórí olóòpó ó lè mọ́ra tó lè lọ́jọ́. tó bá yẹ ya yẹn bá ṣe ẹranko ní ṣùgbà tó bá di ọmọ ẹran àpàrà bẹ́ẹ̀ kó wá ẹni jẹ tó bá ṣe bèrè ní ṣùgbà wà bẹ́ tó tó gbé ìtọ́jú rẹ̀ ẹ̀sùn tó sọ fún ayé pé àwọn bọ́dọ̀ aburú wọn wá aburú àwọn tó fẹ́ jẹ́ náà tó pọ̀ bí tó bá lọ́wọ́. Sóyè tó ìgbà gbogbo èèyàn sáfọ́mù mùsùlùmí dáadáa olóòtú káwọn èèyàn làlejò aburú ọwọ́ rẹ̀ àti ọ̀rọ̀ àdúgbò àwọn rẹ̀. Nígbà tí a sọ̀rọ̀ bí ìsọ̀rọ̀ náà lọ sọ́rọ̀ lè bá ọ̀rẹ́ Nígbà tí lọ mú ara àti ọwọ́ tí òfin mú ẹsẹ̀. Ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ aburú oṣù jẹ́ oṣù jẹ́ àwọn akẹ́lẹ́sì àríkùn àdìgbò jẹ́ rẹ̀. Ó fara ààrà ẹni ibi eléyìí ní ìlànà níbi ẹ̀ẹ́dẹ́gbẹ́ mẹ́ta náà wọ́n láyé ibi ara yìí nígbà tí wọ́n fẹ́ ti àwọn ìlọ́dún lọ́dún láti àwọn ọmọkùnrin sọ wa iná ní ara wọn. wọ́n á ní wàá sọ́la máa àbọ̀ láti wá máa mú ìta àjẹbí o ìta àjẹbí sọ̀rọ̀ àjẹbí lọ́nà sọ́kì láti ta òbò. tí o ní pé àwọn èèyàn fún àwọn èèyàn máa ti wọ́n lọ́nu rẹ̀ àlá àtọ́rin àdìsílẹ̀. so ara yìí ní nǹkan tó lágbára lágbára tó púpọ̀ yìí. a sọ níbi ọ̀rọ̀ kan kó sọ àtọ̀ níbi òkútótó rà ẹwọ àdìgbà tó lára lọ àdìgbà tó àdìgbòkè ẹni tó sòfò jù ọmọ jà sínú wọn lẹ́yìn kẹ́ ni wọ́n lá abẹ́rẹ́ abúlé ara pàjá ẹni tí òun lọ́dọ̀ rẹ̀ níyàwó mi ẹni tí àdìgbòkè ọlọ́run ẹ̀jẹ̀ pé ó kí wọn gbá ọ̀rọ̀ ọ̀dàká gbogbo tó lóṣù tó kọ́ta sí àwọn òkè já ọ̀ṣẹ́ bàbá rà sábà rà kọ́ta bàbá rà gbogbo náà ti sọ ẹ ó ti kú ilé ẹ́ ó kọ̀rọ̀ ìdílé ó ń tó ń parọ́ ìdílé tó ló kíló ìdílé kúta fún mi. tó mọ̀sálì mọ̀lì mùsùlùmí náà ní nìfà tó nìfà àwọn èèyàn tó ti pàtàkì ká mọ̀ sọ ọ̀rọ̀ ká sọ ọ̀rọ̀ wa nígbà tí ó sọ̀rọ̀ ìdílé ọmọ ẹgbẹ́ ọmọ ìgbà tó bá tó wá sílẹ̀ tó bẹ̀rẹ̀ yà á ìjẹ́. mọ̀yádì ìgbẹ́rẹ̀ ni ọwọ́ rẹ̀ ọwọ́ onípẹ̀lẹ̀ kí ẹ̀fẹ́ gbẹ̀yẹ̀ kí ẹ̀fẹ́ fọ́ ẹ̀rẹ́ tẹ̀lé ilé òbí ta ọwọ́ náà ẹ̀fẹ́ jalè ilé òbí ṣe ọwọ́ náà ẹ̀fẹ́ yíwèé ilé òbí ṣe ọwọ́ náà ẹ̀fẹ́ mú obìnrin lópinrin tí ètò ìyàwó ẹ̀yẹ tí ètò ọmọ ẹ̀yẹ tí ètò ẹ̀fẹ́ ẹ̀rẹ́ tọ̀sí ẹ̀rẹ́ fọ́ọ̀tùbà ẹ máa gbọ́ ẹ̀bá ara ja ọwọ́ náà lóbi náà. tó ọwọ́ rẹ̀ sí ìgbà tí wọ́n ṣe nínú nínú kàtí máa ń sọ ọmọ ìyàbí ẹlẹ́fẹ̀ ìgbàlọ́wọ́ àtúntò bàbá rẹ̀ sọ́nà àtúnakọ ará àti ọwọ́ ẹ̀ nígbà àwọn méjèèjì wọ́n tètè mọ́ gbé ilẹ̀ súnmọ́ ẹ̀sìn púpọ̀ ẹ̀dẹ̀ wọ́n dáadáa wọ́n gbé ilẹ̀ súnmọ́ ọlọ́wọ́ bá náà abẹ́ ìta fi sọ. tó ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ló fi gbé dání ọbẹ̀ ló fi gbé dání tí ló fi ká tó nínú ìgbà ṣe ọjọ́ tí ara rẹ̀ mọ́jọ tó bẹ̀rẹ̀ fún òde sí ilé ìrántí àwọn ọ̀sùnkára ọ̀la tó kó bá fi fún ìrántí àwọn ọ̀sùnkára. olùdarí ara àtọwọ́ oṣù ìjọba ká bíyànjú ká tọ àwọn ilé àgbẹ̀kọ́lù ti lọ sọ́dọ̀ lọ sí ilé wọlé rẹ̀ bá sọ̀rọ̀. kí ni àrídì ti tọ́ba kù yìí ìtàbù ìgbà nítorí tọ́ba kù yìí tó tọ́ba kù yìí mọ̀ nígbà àti ìgbà àbọ̀pọ̀ ẹgbẹ́ àti bá wà ìmọ̀ lè jura wọn lọ ràtà ọ̀dàràjà ìmọ̀lẹ̀ ìlú àwọn lọ adẹ́kọ̀ọ́ bá ní mùsùlùmí ní ẹgbẹ́ gbogbo àwọn èèyàn bá là ìmọ̀ èèyàn ìmọ̀ ẹranko ìmọ̀ kèbèrè ìmọ̀ mùsùlùmí tí wọ́n làdí di aburú ara rẹ̀ tọwọ́ rẹ̀ bàbá ní mùsùlùmí gan fẹ́ di aláburú pẹ̀lú ara rẹ̀ ẹ́ mo gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ẹ̀rẹ́ o ló bu ọni o ló lè pé bu ọni o yóò sọ bàjẹ́ parẹ́ ní o ẹ wọ́n ti sọ̀rọ̀ múnámúná ní ìṣúná bá dé bàbá fẹ́ sọ ọdún tó lè sọ o ilé ẹjọ́ mùsùlùmí àbúkẹ́ lè sùn náà mùsùlùmí ni ṣùgbọ́n dáhùn kò tó

حديث جاء سوريا بالعبد والعبد المسلم من سلم المسلمون من لسانه والهيئة المسلمة الكافر لماذا يقول لك الكافر رسول الله في الأبواب والمهاجر من هاجر ما دعا الله عنه هناك المهاجر أنت على تقول تهجرة وجه من هجر ما نهى الله عنه ẹnitọ́ba takíkí tí gbogbo ìgbà tí wà fẹ́ ti sọ ọ́nà ọ̀la aláàfin àná ọ̀la àná tó bá pẹ̀lú wa ìjọba pè ní ìjọ ọ̀nà ẹ̀mí ìsìnkọ́nà ọ̀nà ẹ̀mí kéye tí kò lọ́kùn ó kú olùbàdàn olóńgbèrè tó ìtúkọ̀rọ̀pọ̀ yìí àwọn èèyàn máa ń ṣe sábà àwọn ìgbà àwọn àti sọ̀rọ̀ ìjọ ọ̀pọ̀ tó kẹrin ìbọn ìsọ̀kọ̀kọ̀ mọ̀ tó kàwọn fẹ́ àbíyí àfàìwájú ọ̀lù àlùmọ̀háàdì ọ̀rẹ́ ìbọn bọ̀ sọ̀lá àlùmọ̀háàdì ẹ̀ta nítorí àlùmọ̀háàdì àlùhàkìkì ẹ̀ta nítorí òun bọ́

tó na àkọ́kọ́ lọ́dọ̀ òbí tó wà. ẹ lọ́kùnrin tó jẹ́ pé àwọn onímọ̀ ọ̀rọ̀ nípa ọmọ ọ̀tà àfẹ́rẹ́ tó bẹ́ẹ̀ má ṣe jù náà lọ́wọ́ àfẹ́rẹ́ máa tó jẹ́ ẹni tí kò tí ì máa tí rẹ̀ ní àbí ẹgbẹ́ mélòó wọ́pẹ́ ní ìmọ̀ àn àti dálé fún fún ọdún kan. wọ́pẹ́ ní sọ̀rọ̀ tí òbí máa yóò ní àfúgàn àpẹẹrẹ lọ́gọ́rùn. Akọ́tẹ̀ náà wọ́n máa sọ yìí pé pé ní àfúgàn tó ẹ̀rẹ́ ní hajjan ní àfúgàn tó hajjan wàtàbílì bọ́án ta àwùjọ. Wàtà àwùjọ ní àfúgàn tó àbúrò àpẹẹrẹ lọ́gọ́rùn tó pé láti ìgbà máa ń gbé kalẹ̀ ní ẹgbẹ́ lọ́gọ́rùn náà Azari àti Wazari, Fadlidu, Kulla wa Fidi, Nínú Múmà ní àfúgàn. Olùsìn lọ́kùnrin, ó sọ lóbìnrin ẹ̀yà wájú àti àwọn ọ̀rọ̀ àríyàn náà sọ̀rọ̀ nínú kò áàtì ilé hajj pọ̀tá lè mú olùkó ọdún kan àtúmọ̀ pé pé tàbíìlù tàbíìlù ni pé ìdíyàjẹ àti ìdẹ́rùbà pẹ́rẹ́pẹ́ àlàáfíì adájọ́ tàbí àmì àdúwárí ẹgbẹ́ pọ̀ tó lọ orí yóò wo èwo ló bá fà nínú tó ìdá ìdọ́lọ́pátá lè ṣe fóònù nígbà ábẹ́rẹ́ lọ́dọ̀ lórí nàìjíríà mọ́tàlá ọwọ́ ni ẹgbẹ́ ká lè fóònù kọ́mọ lọ tọ́kì. ìmọ̀ ní ìmọ̀ ọkọ̀ na. àbí àwọn ẹni a àbáwọ̀ ń pé yóò gbọ́ tó àwọn

nígbà àwọn obìnrin tó ń àwọn oníbá ti borí wọn ti bóra ló dé wọn gbogbo yá òun lẹ̀ fẹ́ òun wá ikú lóṣù wọn gbogbo bẹ́ẹ̀ tó dúpọ̀ ní káàkiri pé òun wá láti ní òun so ìdáni ìdíran ìdíkọ́ bọ̀ ìdíran tó jẹ́ pàápàá ní bọ́ọ̀ mẹ́ta ti òun náà ápù òní ti tọ́wọ́ bá pọ̀ fún wa wọn náà kàkà wọn kú òyìn ààyè ìdíjà lọ́wọ́ àti

ṣùgbọ́n نعم. عن أبي موسى رضي الله عنه قال قالوا يا رسول الله أي الإسلام أفضل قال من سلم المسلمون من لسانه ويده وهذا جميع الأوانيس المذكورة على الحال أبي ليس هذا باب باب وأي الإسلام أفضل باب أي الإسلام أفضل oníṣètò ẹnìkan ló bá àyè fáyà tó kódà ní sáàbọ̀ àlùfáyà tó kódà náà. تضريب الكتاب أو تضريب الباب من نحو الحديث لم الباب أي الإسلام أفضل ففي الحديث يدعى أبو بكر أو أبي أحد بكر قال قالوا يا رسول الله أي الإسلام أفضل فإن الله ضرب الحديث وده تلاقي ما تقارن بالتدين لا أقول فايدة إسلام n'a ayé ìsìlámù àbọ̀ ẹ̀rọ gbọ̀ngàn nípa ẹgbẹ́ láàbù lọ́dà àjù sábà tó pé ìṣẹ̀kọ́ dáa jù àwọn tó pé ìṣẹ̀kọ́ oníṣẹ́ nínú onídàá tó lè jù tàbí ìlú abẹ́rẹ́ adágbára rẹ̀ ní lókè máa lọ fún rẹ̀ ayé àwọn ojú àti lọ́wọ́ ìlójúkòkòrò àwọn sọ̀hábà ní ìwọ́n máa rí láti ìgbè tó wà ní gbogbo tí ó ṣe wá lọ́pàá. Wọ̀lọ́ọ̀rì ẹsẹ̀ ronú sí ìgbè ìtàkùn àti ọmọ bẹ́ẹ̀ lórí tó pàdà káyì. Bẹ́ẹ̀ tí ó wúlò máa ní mọ̀. Mo yẹ bẹ́ẹ̀rẹ̀ léèrè ìyàrá ti ní ìwọ́n máa rí. Ilé òṣèlú máa sọ pé pàdé ìpínlẹ̀ Awùwà láàárẹ̀ àwọn àwọn ọ̀pọ̀lẹ̀. Lẹ́yìn pàdé àwọn sọ̀hábà tẹ̀lé rẹ̀, wọ́n fi ààyè ìjẹjẹfẹ́ ń tẹ́sì, wọ́n ẹ̀kọ́ wọn lè mo tó lọ pé kárí mo láti ní bàbá ìbéèrè tẹ́lẹ̀ wọ́n ti bọ̀ béèrè. wọ́n tẹ́lẹ̀ wọ́n ti bọ̀ béèrè. ìgbé táwọn máa ń béèrè náà tó kọ́ra ayé islam àbùdọ̀ ayé islam fáyẹ̀ àwọn ìyá sanda ìsàmù lọ́dà àdì ògbèrè pé àdàbí ọ̀pá mọ́tà ìyí wọlé fi dé. bẹ́ẹ̀ tó kúrò ayé ní ìṣèlú ayé ní màá hàn àwọn ẹ̀dínlẹ̀ ní pàmílẹ́tọ̀ kẹfà òkúta sáà ilé yé wà sí láti nàrà alá àbíyá yìí. Sẹ́dẹ́ ká sọ́ra sọ́ra ní sọ́ọ̀lì, nítorí òun tẹ́tà tọ́lá làwọn sọ̀ hábà, ó lè tó máa ń béèrè béèrè ló bára fún. Béèrè tó ṣàpà ní fáwọn ẹ̀. Fún mà ẹ̀yẹ̀ dàbí máa kúṣẹ́. Bákan náà yìí tó ń tọ́ fẹ́sọ̀ àwọn sọ̀ hábà, ó tó wọ́n wá gbọ́ ogun ọ̀nà láti jẹ́ ẹgbẹ́ tí ó túmọ̀ ìlú lè mú. Nígbà tó ní Arúgbó Sábì Abdul, òbí lásọ̀rọ̀ fún àti ilé máa ní kí ilé máa kẹ́sọ̀ pẹ̀lú ẹ̀, kí ilé máa jẹ́. Ìbáwo lọ́dọ̀ àjọ àkọ́kọ́ láyé ọ̀dọ̀ ọlọ́mọba. Ọ̀gbìn الثاني في هذا الحديث أبو موسى نفسه الثاني من أبو موسى فالنبي بعد ذلك قلنا يا رسول الله عندما قالوا قلنا أبو رواية قلت إذا أي طب اللي هو أنا بتعمل أبو موسى كنت كنت عليه وقلنا ما بيري بيري هو تعمل هو النبي صلى الله عليه وسلم قلت نعم قالوا ما بيري هو يا رسول الله عليه وسلم في رواية الكندرة في رواية القدس يا رسول الله أي الإسلام أفضل bàbá sọ pé àbúkúta ló bèèrè tó sọ wípé ńlẹ́ aṣọ wípé ní òdúṣọ́ ọ̀rọ̀ ayé ìsìlámà tí èkó lọ́pọ̀ ọ̀pọ̀ bèèrè là àwọn ọmọ ọ̀rọ̀ ọmọ ọmọ ọba ara wọ́n ní àrọ́ọ̀bí ẹ́ bìtùwárì kàtàrì àrọ́ọ̀bí bìtùwárì kàtàrì ẹni tó bá tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó bá lọ́wọ́ sí ilé ìsọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sọ́dà ní ẹlẹ́jọ́ tó náà bẹ̀rẹ̀ so wọ́n jọ pé wọ́n ní oníbèrè náà àwọn ní ìtura ti ẹ̀kọ́ fún ìsáà àwọn tí àwọn ọ̀gbìn ìtura ti ẹ̀kọ́ fún ìsáà ìgbà ọ̀tá tó tó bá fún náà yàrá rẹ̀ ta á fún wọn náà jáde àwọn òun ń bẹ̀rẹ̀ àwọn ilé ìwà bẹ̀rẹ̀ شعبنا وشعبنا وشعبنا وشعبنا الإسلام أفضل الإسلام لك قال بل المسلمون من لسانه ويجهله فلسه يرمكن بقى انت كده المسلم من سبب المسلمون من لسانه ويجهله إذا أبناك عبد إذا مطلب هيبقى أبو الإسلام أفضل أبو من سبب المسلمون من لسانه ويجهله أتاك إذا كنت كتاب هودا كتاب هودا كتاب هودا نعم عن عبد الله بن عمرو رضي الله عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من أردت ومن لم تعرف الباب قال هو هذا máa fún àwọn èèyàn ló jẹ́ ara láwùjọ. Ẹgbẹ́ ẹ̀yọ́ máa tó fẹ́ lọ́nà ọ̀gbọ́n ọ̀sán àlà. Nígbà ìpolówó lọ́pọ̀ àbí àbí wọ́n máa rà lórí. Mẹ́tẹ̀ẹ̀dì tó fẹ́ kọ́ àbí tó fẹ́ kọ́ wáyé nínú tó wá ṣe ẹ̀bùrú ìwọ̀n ẹ̀kọ́ ọgbọ̀n náà. Ìwọ̀n ìgbàlù àìsàn ìsàlù sàárù ìsìnà kọ̀ọ̀kan ìmẹ́rin. Kìtàbù كما قلنا نقول بعض الطعام الطعام من الإيمان وقال بعض الطعام الطعام من الإسلام لفع إذا الإسلام في إيمان حرام نعم قلنا عبد الله بن عمرو رضي الله عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أن الإسلام خير ayòlè ìsìláàmì ọ̀yọ̀ kí lọ́pọ̀ lọ́mọ ìdájẹ́ ayòlè ìsìláàmì afdal ọ̀yọ̀ ìwà afdal ìdáàbò sí àwọn ayòlè ìsìláàmì afdal àmì sáàbò lọ́lọ́ láti gbọ́ láti lójú ọ̀sán tó kàn sáyẹn sílẹ̀ ìfẹ́ rẹ̀ àlàáhà àtọ́yẹ yẹta ayòlè ìsìláàmì ọ̀yọ̀ àbí ìsìláàmì olólóore yìí tó àwọn ọmọ àwọn ọmọ ọmọ ọjà ara wọ́n yẹ kó sọ̀rọ̀ bá àwọn sọ́lá ìrẹsì náà àyè tí wọ́n ti di àlébí lẹ́rẹ̀ lórí yóò lè fi ó yàtọ̀ sí ara wọn inú pàtó fi jẹ́ pé yàrá tó dára bí wọ́n lè kílè òun rẹ̀ ẹ̀yìn ìfọ̀rọ̀ àbọ̀ ìsàlà. anàrọ̀ tó dà ó ní ọkùnrin kan. àbá wọn ọkùnrin yẹn kàdé ìlú ìtajà rẹ̀ bóyá ìjẹ́ tó àbá lápàdé bóyá ìjẹ́ ìjẹ́ tó àbá Now, look at the college ṣe ẹwọ́n tó kó bẹ̀rẹ̀ wà ní ìmọ̀ afẹ́ ìkòtò kòlè rẹ̀ àti kòtò kọ́ọ̀lù rẹ̀ bàrà kíkọ́ ẹ̀ kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù mo wú ó sì kọ́ọ̀lù tàbí ẹ̀ àti tí Thank you. orúkọ mi lè kọjá fún wa. Ìgbà náà bẹ̀rẹ̀ gbà ó bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ní ìdílé pé oyè bíi lẹ́tà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wà tọ̀bí ayé bẹ̀rẹ̀ adé ọ̀kan ọ̀nà ti fóòtù tó ti létí ọmọ wa bẹ̀rẹ̀ nínú ọmọ wa bẹ̀rẹ̀ àkù tó ti ọmọ wa bẹ̀rẹ̀ ọmọ wa bẹ̀rẹ̀. Tó ìgbà ayé ní ìkọkọ̀ náà ẹni sọ̀rọ̀ láàrú. Àná ọ̀dùnà. Àwọn àmọ̀ ẹ̀ káàmọ̀ ẹ̀dọ̀ àwọn àjàmọ́ tó sọ̀rọ̀ àwọn ìjọba rẹ̀ ìkọ́ ọ̀hún. Ní àbúdá ló bèrè àbúdá ẹjọ́ ti ọba àbùkù máa wò. Wọ́n kọ́ ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà àbúrò ìjọba èyí tó bẹ̀rẹ̀ ìtẹ̀bẹ́sẹ̀lẹ̀ hàn ní láyé ha àmọ́ tó bèrè ìlera àbí wàá bàbá gíní o sàhálà. Àìmọ́ rẹ̀ kò lè tó ìfara bá àdìsí wà yìí. Tí ló bèrè bàbá lò ó náà yìí nà mọ̀ pé yìí láti lọ dáa jù tí mo lè bá ẹ̀sùn yóò kúrò àbúté. Ẹgbẹ́ àwọn sábà wọn bèrè ìlú ìlú àkàrẹ̀ ìlú àkàrẹ̀. Fọ́ọ̀lù tó tẹ̀lé wọ Àríṣọ́ ọjọ́ bẹ̀rẹ̀ fún ọ̀pọ̀ àwọn èèyàn ló ń jẹ. Láàbù tó lórí ìlú pé pàṣẹ kí ló mọ́ ọ̀pọ̀ àwọn èèyàn ló ń jẹ. Láàbù tó dáa rẹ̀. Ìtẹ́jú àwọn afọ́ wa, wọ́n ti mọ tó dé ìlú tọ́ àwọn ọ̀dọ̀ àwọn wípé ó gbẹ mọ́ lọ orí bíríṣì làbẹ́fà láti iṣẹ́ lóòrò dáadáa. Ó wá ara bẹ́rẹ̀ tẹ̀wà fún ọdún ìfúnlọ́tò. Wọ́n kọ́ gbé lọ́tò. Inú ìlú gbogbo ìlú gbogbo ìlú gbogbo àsìkò jẹ ọ̀sẹ̀ ìlú dùn wà á kò àyà àwọn ṣẹ́kù àti àti àlẹ́ náà ìlú àwọn àti àti àti

ọdún òun àti òsì gbogbo òṣèlú ló fẹ́ kí ló àwọn ọmọ ẹgbẹ́ pẹ́pẹ́ kọ́kọ́ òṣèlú yìí kò ó jáde rà fún ìjọba lọ́dà àwọn òun wà lò. so nígbà tí àwọn kéèkì tẹ̀ ló kojú kéré nínú sọ̀rọ̀ àkọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ ara rẹ̀ ètò ìlú tọ́lá ìyẹn ní kábẹ́tà àwọn kẹ́kẹ́ àdúgbò yìí àwọn kábẹ́tà wà mẹ́ ọkọ̀ ara pure water báàgì tó dìde ọdún lọ́kọ́ lórí lé o ewu nígbà tó wọ́n sábà ó dà kékeré nílé ọgbẹ́ àwọn àyẹ̀dá lábùdá nítorí pé òṣèlú ẹ̀rọ ìjọba ọ̀tá ọ̀rọ̀ ayélujára kọ̀ tó ṣe ìbùkọ̀ àkókò ìwà ti jẹ́ ìdíje pé tó sọ fún ọ̀tá àtọ́jú rẹ̀ tó ẹjọ́ ká tukúra ara ìsìláàmù tó dáa amọ̀páwọn ìlú yìí tó ní ẹ̀rọ àpáta tó ní wọn bá gbogbo wá ó dàbí àrí títà ní òrùngbò yẹn tó rùn fún àwọn ẹ̀rọ wà ní akọ̀ bí aṣọ rẹ̀ nìkẹ́kẹ́ gbígbà àríwọ̀ lórí pé ṣáàlà ẹ̀rọ yà wọ́n ti parí dáwọ́ tó rẹ̀ láti ní àjẹ̀tà wà ní ẹ̀rọ àti àwọn olówó olúwa ọdún mú pẹ̀lú àwọn ọmọ àti ìmọ̀sí àlọ́ èyí ó mú bẹ́ẹ̀ mọ̀sí àlọ́ ìyàtọ̀ wà ìyàtọ̀ wà kẹ̀kẹ́ ti láti fi sọ́kà sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ bọ̀ pa ṣé ẹ̀dọ̀ mọ́ rẹ̀ lọ́jọ́ láti gbọ̀dá وتكره السلام على من عرفت ومن لم تعرف حديث ذلك اللي كان مهيبه تسليم خاصة من علامة السحر. فده àwọn tàbá mọ̀ ní kẹlá mọ̀ kálámọ̀ sí

àtàwárò àtàwárò kò sí dàpọ̀ tó bá jẹ tó gbọdọ̀ àwọn àfi àwọn àwọn àfa ìnáwó ẹni náà bá ju ìdílé tó àtàkà àfàlà àlàmọ̀lá àrọ́pọ̀ àmọ́làmọ̀lá nínú tó àbọ̀ dàbí àfọ̀ sàlá ذكر الصلاة ثم سلم على من عرف ثم بكر صلى اقرأ الصلاة على فلان ثم يقول النوم الصف فينزل يبقى اليوم النوم الصف ثم تقرأ الصلاة على فلان ẹ bá sábàtì lágbájá o tòótọ́ tó bẹ̀rẹ̀ nígbà wọn sọ pé àbúlágbájá ti sábàtì ni o ó dà pé wà á rẹ́ ìṣe wà á rẹ́ ìṣàlà ní oṣù mẹ́rin tó ẹ̀yìn kọ́kà wọ́n ní ti sábàtì o yẹ́ ìjà pọ̀kà àti ti sábàtì o ó dà ó ní ìwọ́n tó ń tó sábàtì yìí wà á rẹ́ ìṣàlà òun tó ní tó sábàtì wà á rẹ́ ìṣàlà wà á rẹ́ tó ìdókòdì ìdókòdì ní hálùkọ ìdókòdì ìdúpà kálábàlì wọ́n máa ń lọ sí àrùn àtẹ̀yìntò ọ̀dàlẹ̀ ó bẹ pé sálámù ẹ̀ sálámù ní sálámù sálámù nínú ẹ̀ àmì ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ka ẹ̀jẹ̀ ká sáájú pa àpò sálámù ẹ̀ kò ẹ̀jẹ̀ àmì sálámù náà òjá ìgbìlọ ọ̀rọ̀ rẹ̀ máa wá rẹ̀ òun mọ̀ wọ́n mú tó mọ̀ ní kí ló dé kò sí kò mọ̀ sí ìgbà tó fi ní ẹgbẹ́ ìta bá bá àwọn òbí náà lẹ́mọ̀ jẹ́ kíkẹ́ ó wà nínú ìjọba wọn wà nínú ìta wọn àti àwọn àwọn àti ẹgbẹ́ bá rẹ̀ lọ́wọ́ bàbá bọ̀ sí àwọn òbí ìkò mọ́ ẹgbẹ́ jẹ́ ká fún ìsìlámù gbà nínú ìsìlámù tó dá orí orí jù òun àti ẹgbẹ́ sàrà عن أنس رضي الله عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه قال إذا مقام أيضا من الله أيضا الأولى كان الحديث عند رفاقه الفائدة الأولى في حديث بابك حديث عن نفسه آه ها آه؟ من الإيمان أن يحب لأخيه ما يحب لنفسه الإمام الكامل ها؟ أنا بقول لك أنا بقول لك أنا بقول لك له معنى لنا قلت له ما بيني قلت له ما بيني العبد لحديثه والعبد لحديثه معنى الحديث مجهول الحديث الوضوء كفاله بدل عليه أحدكم حتى يحب لأخيه ما يحبه هذا باب من الإيمان أن يحب لأخيه ما يحبه أوكي تمام ولا لا؟ أيوه تمام أيوه مرمون تمام ولا لا؟ تمام هذا باب من الإيمان باب من الإيمان أن يحب لأخيه ما يحب لنفسه ولا بعده أنا سوا ولا ما حديثه حديث أنا سوا àkọ́kọ́ mẹ́rin. aláwọ̀kọ́ tó mẹ́rin bá tó dúkà àwọn mùsùlùmí kọ́ ní àwọn ìlú àbò òfin wáyà ti àwọn ìbú rakọ wà lẹ́bi lẹ́bi ìdíyẹ́dì wà lẹ́bi lẹ́bi ìdíyẹ́dì láàrin omi àkókò hatta yóò ní ìgbàlẹ̀ àìyí wà láàrin omi wà lẹ́bi ìdíyẹ́dì. ọgbà kọ̀tàdà àlànà tó kọ̀tàdà bẹ̀rẹ̀ sí àwọn títàbílẹ̀ tí àwọn bá mọ́rọ̀ ìkọ̀lù ìlà ìlà tọrọ àdìsà àkókòmọ́tò tó bá kọ́ ní á ní kó ń gbọ́ ẹ̀sùn bá jẹ́ wọ̀dá ní òṣèlú tó sọ̀rọ̀ àbùtọ́ nínú pé nínú àwọn olùwàsó nínú

لا يؤمن أحدكم نفي الإيمان إذا أجل أن يكون في ذنب مؤمن يتبقى يتنسيه ما يبقى يتنسيه وتجيبه لا يبلغ حقيقة الإيمان يعني لما يجيبه حتى يحب لأخيه ما يحب لنفسه yóò fi tó ní ìfẹ́fún akọ́ ní ìfẹ́fún ọmọ ẹ̀yà rẹ̀ tó ní ìfẹ́fún ara rẹ̀. Àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ

gbẹ́gbẹ́rẹ̀ jẹ́ kí ló dé kù ṣe ẹlẹ́ka wo ara wa ń bá lò ní ẹlẹ́ka wo ara wa pẹ̀lú hábà kí ni wọ́n pẹ̀lú wọ́n ní kí ẹ̀ta lára tó lára ẹni ìtẹ́kí ẹ̀ta kó kúrò bẹ̀ látà kí ẹ̀ ní orí tó lọ sọ́dọ̀ ẹ̀ta látà àtẹ́kà ìdájú ìbá ìṣe ìta ló àwọn tó ń bá rí ju èéta náà kí ẹ̀ ní

عدم الرضا بما عند غيره أو إذا حقيقة inú rẹ mẹ́tò sí ìtẹ̀jẹ̀ lọ́dọ̀ ẹ̀ kejì rẹ̀ afọ́sẹ̀ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ àwọ̀ ìṣọ́bẹ́jì ìjọba ọ̀rẹ́ rẹ̀ kó mẹ́ bọ́sí tó lòdì sí náà so márùn ẹ̀yẹ òun fẹ́ pamọ́ sí ìgbà ọ̀rọ̀ sọ́ra tó lè inú rẹ mẹ́tò sí ìtẹ̀ tó ń bẹ ní yóò lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ ẹ̀ tó rẹwà ẹ̀yẹ òtò bọ̀dé ìlú à ó ti lè fáìlì ìlú lọ. Ibú òfin ẹgbẹ́ kí látọ̀ ìṣẹ́ rẹ̀ bọ́ọ̀lù àbọ̀tí kúlọ́sílẹ̀mù àti yáàbí ìgbà ìgbàlẹ̀ àìrọ̀ ìrọ̀ ìrọ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ òfin ìjábá ìlú rẹ̀. Àwọn ẹgbẹ́ ti kẹ́lẹ́ rẹ̀ lòdì ìjábá ìlú rẹ̀. Tó o látọ̀bí tó tó lọ́wọ́ bọ́ọ̀ ti ṣe tó tàbí nìkan. Tó o rẹ̀ ní ẹgbẹ́ táwọn sọ tàbí táwọn mú yìí tàbí tó lè lé o. Ó gbẹgẹ́ o, ìfẹ́ ìgbàgbọ́ wọn ìfọ̀kànlá. tó o tẹ́ mo ti akọ́tọ́gbọ́ wọ̀ lórí mo ti rí yẹn yóò lọ lọ àbù ẹ̀ lọ́mú sí kí òun àṣàjù rẹ̀. nígbà tó tún wọ́n ti fẹ́ lò ó tó fẹ́ máa rẹ̀ tún wọ́n gbà á lè wọ̀ lórí rẹ̀ yóò lọ pàtó òun wá rí bẹ̀rẹ̀ ó tẹ̀lé ti fún wà nílọ náà mọ̀ tó lè tẹ́kọ̀ọ́ tó ó ti rájò ó ti hápá bẹ̀rẹ̀ ó ti fún kálukú yẹn lára láàrin ìgbìmọ̀ àdókòwò àtàlẹ́sẹ̀ ìbàdàn النهل هذه الإحاطة الحكم والبخل طيب. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الذي نفسي بيدي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. نفسي حديث عن هريره مثل باب حب الرسول صلى الله عليه وسلم من الايمان باب حب باب حب الرسول من الايمان عليه الصلاه والسلام àdìsí tó ń wọ́n dárò yóò ṣe bá kú sáà sọ̀kan nípa pé fún ìrọ̀ sóòlù láti fi òbí sọ ọlọ́run ara ìgbàgbọ́ ẹni mo tó sọ bọ́bá ti tábìlì ìgbà ìfọ́ àti ìgbà ìfọ́ ìfọ́ ìfọ́ àti ìgbà ìfọ́ àwọn lọ abẹ́ẹ̀kọ́ tó o mùsùlùmí tó jẹ́ ọ́fíìsì tuntun mùsùlùmí lè bọ́ ìgbà ìyà yìí. bá a bá ṣe dídì àmì ìsọ̀ sọ́lá tó yóò sọ fún ìgbà ìfọ́ bàbá bàbá kú ìdíkà ní sọ́lá wa sọ́lá lọ́kàn wa tó bá kọ́lẹ̀ bá kọ́lẹ̀ fọ́ ọlọ́bí bá gbọ́ pàdé sọ báyìí kó ti sílẹ̀ ẹni tó tó dáàbò lórí ìdájọ́ sí lóòótọ́ orí tó tẹ̀lé orí tó ti fẹ́ lórí ìfọ̀rọ̀ àwọn ojú mẹ́. òun náà nígbà yẹn ẹni tó jẹ tó ló fẹ́ kàrájà. so màá tọ́ tó lọ tó ìnífẹ̀ ló sọ láta lọ́fẹ̀ wa ẹni bá ti bí báyìí gbogbo apá àfọlọ́ lọ ẹ̀ka tó dókòtò tó bá fi gbọ́dọ̀ ẹ̀ka náà létí. ẹni tó gbọ́dọ̀ ẹ̀ka náà ṣe àlọ́ ọ̀dẹ̀ àbí tàbí kékeré táì. ibùdó àwọn obìnrin náà ìbí ìjẹ́wọ́ tẹ̀gbọ́ tó ń yẹ̀wò á kò jọ ara òsì rẹ̀ gbó wa ah, dání báyìí gbó ah, wa fi kẹ́ báyìí gbó wa fi tẹ́ gbogbo àwọn àti ìgbà nàìjíríà rẹ̀ wọ́n ṣe kí ni o. tó tó ń bá parí tó tó fi mọ́ àwọn àrí ìwà bí i pé máa bò mọ́kì ọ̀sán fún ìfọ̀lọ́ tó lọ́nà tó pé ìfẹ́ لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أبونا تقطع خطوة لا لنفس اليد أمين يقول الله وإذا ما بس هو يقول. أنا أربع صدارة من الجمعة ولا حصل صدارة لأنه أنا أستطيع أستطيع أقول لك من لك أنا صدارة سيو بعد الجمعة ولا الجمعة لا أستطيع أن أضع لك أنا الجمعة وأصابه حيث إذا تقرأ إبراهيم التقارير رحمه الله تعالى واللي كانوا يضربون أو الحلف قلنا هو الطلب ده وبعد ومن àwọn bàbá wa ìdílé àtàwọn ọmọ wọn tí wọ́n bá rí táwọn ọmọ yẹn mú láti ọmọ tó lè rẹ̀ lẹ́sẹ̀ wàlá ìlú tẹ àwọn wàlá ìmọ̀lẹ́ ọjọ́ wàlá tó bá fi sílẹ̀ ní pàtó àwọn bá fi mọ́ta àwọn ọmọ yẹn. bọ́ọ̀lù tó lọ́sọ̀ ọ̀pẹ́ yóò rí àwọn ìtọ́lá tó lọ́sọ̀ náà àwọn tó jẹ́ pé ló ti gbà. wàlá ti lọ́ àmàlùkù àtàlù àtàkùnà àbàlì ẹ̀rẹ́dẹ́gbẹ́ yóò ti dùn gbàgbọ́ tó pé nínú àgbà ìlú àjàbí oṣù wà tó pé yóò fi di ní pé àkùnà àbàlì tó fẹ́rẹ̀ wà ló bàbá yóò nífẹ̀ẹ́ sí jù lọ ní wá nìyí ju òbí rẹ̀ lọ. Lánà òbí rẹ̀ wà wá láì àtọ̀mọ̀ rẹ̀ bí wọ́n yá fi ṣàkóso èèyàn wá láì yí wà wà yìí. تقديم والآخر تقديم هذا الإمام مسلم ولمن ولده أو متوازي ووالده أقول أنا رب قالوا لي والده وولده tó kù sí bẹ́ẹ̀ ni ju bàbá òbí rẹ lọ àtọ̀mọ̀ rẹ. àwọn kó wọ́n ẹgbẹ́ òbí náà ọdún tó fún wọn abẹ́kọ̀ọ́ gbọ́gbó ẹ̀ lọ́wọ́ lọ́mọ tó lé gbogbo ẹ̀ lórí yóò gbogbo ẹ̀ lọ́wọ́ tẹ̀lé ní ọjọ́ tòmí wá nìyí tó o gbọ́dọ̀ nígbà ìfúnni òbí rẹ lọ tó lé ọ̀dọ́ kan ló gbà wáyé ọwọ́ làní wọ́n máa tó wá kí ọkọ̀ wọn wá ní ọmọ òbí rẹ ọdọ àdúrà yìí tó lè wọ́n láti lọ wá láti lọ wá nìyí nǹkan àtúnṣe tó tó lẹ́nu ìgbà فكيف تقول أنا كنت تأخذين ولا كيف تقول ما تقول ولا ما تقول أنا كنت أخذ عليه ó ní pé mo ọlọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìyẹ́ bá láàánú ọmọ ẹ̀sì mọ́ ní ìbẹ̀rẹ̀ so wọ́n ti ọmọ tí wọ́n tún tẹ̀ ẹ́ pé kó o ṣe tún dẹ́kun pé fẹ́ẹ́sì tó ọmọ bí á yẹ wọ́n ọgbọ́dọ̀ ní ti ànábì ju ọmọ rẹ̀ lọ àlejò sọ́ra àti ọ̀sẹ̀rẹ̀. sọ́yìn àbí ìrìn àwọn ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn àlejò wọ́n ní ìtumọ̀ ọ̀dà àdìsí ó jẹ́ká mọ́ ẹ̀ pé sàhábà tó nàbí ìsọ̀tọ̀lá àwọn sọ́lá ìdíkà ìsọ̀tọ̀lá àwọn sọ́lá ìgbẹ́síwò ọ̀sẹ̀ tí ọjà akẹ́kọ̀ọ́ yìí máa ní láti ìjọba òbí ara wọn. bákan náà ọ̀dọ́ tó wà ní wá yìí àtọ́gbẹ́ ẹgbẹ́ àtọ́gbẹ́ bàbá àdìsá òbí rẹ̀ tó ti mọ́tò sí ìyá tó ti ń lù òdìsí ìyá náà sí i. títọ̀ ọmọ ìgbọ̀nsọ̀ náà mo máa ń gbà wọ́n bí tààtà ọ̀sán bí wọ́n ti rẹ̀ wọ́n ní onífẹ̀ẹ́ sí jùlọ nígbà mi à mo nífẹ̀ẹ́ rẹ̀ bí òkúra àwọn àti mo nífẹ̀ẹ́ jùlọ ìyá àti mo nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ ọmọ mi à ìwé ẹ̀kọ́ sí ara mi mi kẹ́ ara mi mi kẹ́ mo nífẹ̀ẹ́ jù wà lẹ́nu ẹ̀rọ ìtọ́ àwọn ọmọ ọ̀bì àná ó ní ìtọ́ àbí èmi sọ ìgbé àbí o mo nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ ìgbọ́sẹ̀ ìtọ́ yàtọ̀ sí mọ́tò sọ ọ̀nà mi. sọ̀rọ̀ ó jáwọ́ nítọ́sí àrẹ́bìnrin òòdì ìgbà ayé nípa òòdì òòdì pé ọlọ́sọ pé òòdì pé ìgbé òòdì bá ọkọ̀ rẹ̀ tó nìyí wọn kò tí ìgbé máa bá yà

àwọn ìgbà wá ti mọ̀ àwọn tó ń bèèrè ní ìṣọ̀ àwọn ìwò pàtàkì ọ̀rọ̀ fún àwọn ìṣúnmọ̀ àwọn ìgbà bá ti mọ̀ àwọn tó àrẹ́gbà àwọn ìgbà bú lọ́dún súnmọ̀ ó ní pàtàkì ọ̀rọ̀ fún àwọn àtàwà yìí àwọn àrẹ́gbà ti bẹ̀rẹ̀ sí ẹ̀mì bí yó tàbí kò gẹ ọ̀rọ̀ tó àbájáde àrẹ́gbà ti bẹ̀rẹ̀ sí ẹ̀mì bí yó yàrá gbọ́ àbí àkọ́lẹ̀ tẹ̀lẹ̀ náà rí èèyàn ló ní yóò lè tó ẹ̀yìn ló gbé fún èmi ni mo ń jẹ àbúlóde ní ìlú. Àwọn bá mi lẹ́yìn bá bá ti ní gàdá sí ètò ọlọ́wọ́ àwọn. Ó ní bàbá ẹ̀rọ ìfọwọ́ lẹ́kẹ̀ẹ́ ọ́. Àwọn yóò yẹ̀lẹ́ tó ń mu sí ìdíwájú. Má bìyà wọ́n ọ̀gá. Tó bá tó wá rí báyìí, tí ò bá wá ṣe lórí ìtàbí. Tó wọ́n tó ní gàdá bá wọn ò ní ẹ̀rẹ́wà tó sọ wípé àwọn ọ̀nà arábà ó ti parí di ipò fún فإن العيادة للأول نقاط فإن الأول عيادة للآخر نقاط àwọn ìgbàmítẹ́ ti lọ wó ìdẹ́kẹ́rẹ̀ fún wa àdúgbò lọ́wọ́ ti yẹ gbé àtàkùnlọ́ ayé àmọ́sá ìfura tí ó rẹ́bà kan látàrí ẹgbẹ́ lọ ìṣòro ìlà ìṣòro ìlú máa ń yà wá. Báyìí, ọ̀dọ́ ti lọ sí ìyá ní láàárín ìlànà tó kọ̀ máa ń dá àwọn ọ̀rẹ́ àpẹẹrẹ ìwà níbi ọwọ́ rà ní. àti màá ọ̀sùn mẹ́rin àná kí ló tó ti sọ̀dọ́ wá ní ibi rẹ̀ wáyà tó kọ́ rí. gbogbo ẹ̀ ló ní òbí ìwà fara lọ́nà. kí ló ti wá ní kó tó wá ní ọmọ síwájú pátápátá àárín. وعن انس رضي الله عنه عن ابن علي وزاد بعقله والناس اجمعين lọ́dún náà ní kẹjá lẹ́sìn náà sọ pé ẹ̀sìn àwọn òṣèré pépà ẹ̀sìn nígbà tí gbogbo nǹkan lọ lòdì lílọ lọmọ lílọ lọ́dún náà kà àti gbogbo èèyàn. sọ wọn bá dúró láti wá wọn yìí pé tọ́lá sọ pé onígbà nàbí olóògbé onígbà nàbí olóògbé. so àbí sọ̀rọ̀ báyìí ẹlòmíràn sọ̀rọ̀ báyìí ìfẹ́ inú rẹ̀ gẹ́gẹ́ ó sọ̀rọ̀ báyìí òun ló kù tó bá ti lé ìtàkùn ìlú mi nígbà kan ìfẹ́ inú mi ràmú ẹni onígbà nàbí ní wáyà وعدد ثلاثي أن عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرأة لا يحب إلا لله وأن يكره أن يعود بالكفر كما يكره أن يقذف في النار هذا الحديث نوره باب حلاوة الإيمان باب àwọn ọ̀rọ̀. Wàá lò wá ẹ̀wà ààrẹ tó dìbà ọlọ́lá. Adéka bí ní sọ́lọ́ máa wà sọ́lọ́ ó dáìka ìgbàgbọ́ nípa aláwọ̀ tó ti náà. A dùn lórí bẹ́ẹ̀ kí ìgbàgbọ́ jẹ́ nípa ìyẹn láti. Ìmánì ọ̀pá rẹ̀. Àwọn afọ àti pé sọ̀rọ̀ pé sí sí lákòókò ojú ọkọ̀ tẹ́ ẹ bá dùn sẹ́nu. Bó ló ṣe máa ṣe yóò lọ àwọn yóò wọ́n wọn yòówù abẹ́ẹ̀kọ́ dókítà bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ ṣe rí tó tẹ́lá ti jẹ́ ìgbàgbọ́ tó bá lórí ọkà yóò lọ ọ̀rọ̀ lórí ibi tó ọmọ ló máa tà ló máa tà ló máa tà ló máa tà ó fẹ́ fẹ̀rẹ̀ yóò máa dùn ló máa dùn nígbà ìdílé ìgbà láyé máa wà lọ́dọ̀ ẹ̀rọ ẹ̀rọ tó ní ìfẹ́ rẹ̀ tó wà lórí ìfọ̀rọ̀ náà rẹ̀ sọ́nà orí fàlà ìjọba ìtàkà ń bẹ̀rẹ̀ wọ́n dábà aláwọ̀ ìgbà yóò rí adùn ìgbàgbọ́ ẹni pé ìmọ̀lì rẹ̀ yóò mọ̀ fún yóò sì bá pọ̀. alákọ̀ọ́kọ́ àyẹ̀mú nàmbá wa fúnnu àhàbà ilé ìdè náà sì láàrúlà. ó dé sí ọlọ́run àti àgbẹ̀bí rẹ̀ lórí ó ó ní pé a sọ yí pé wọ́n dá iná kalẹ̀ ó ti tẹ́ka bí wọ́n fún mi bẹ̀rẹ̀ kó sọ pé òun fẹ́ràn àkàrà yìí tó ní kàrà tí wàá fi sọ pé nígbà wà lọ́kẹ́ yà jù mí náà ayé ẹ̀fọ́ lọ máa wà fún lu àhábà ilé nígbà tí wàá àwọn ọmọ wọn kọ́ ní kàrà ilé ńlá àti mọ́tò ńlá wọ́n ti gbé sọ pé òun ti láàmù ká fọ́ níbi mọ̀tọ́ wọn sọ fún ọ̀dọ̀ ìsìláàmù kódà àgbà sọ́tò òjò lọ́rọ̀ ẹgbà sẹ́yìn kódà bàbá lórí bí mọ̀tọ́ ìsìláàmù láì jẹ́kùn láti di ọdún mẹ́ta sẹ́yìn ní mọ̀tọ́ ajẹ́jẹ́ lájọ láàbù lóde. ẹni ó bá rí bá yọjìdú àláàrọ̀ yóò rí ààbò ìmọ̀ni ẹ mọ̀ náà òkú àti ìmọ̀ni báwo ó lè pa ẹgbẹ́ ìgbà tó kíkẹ́ Fẹ́mi bàbá gbàgbọ́lọ́wọ́ rẹ̀ ayé lè lé gbogbo nira tó bá yá bàbára pàṣẹ àlùmá àwọn ọmọ ọmọ ọmọ wà. Àwọn ọmọ mi nínú bá ìbálòpọ̀ ayé ìpàdé ti ti bá ti wá wù bá. Mo lọ dàbí ìròyìn bá ìgbà wọ́n bá máa ń dání. Ìyàtọ̀ ìfọ̀mọ̀lọ́ àbọ̀ àrẹ ọ̀sán mi. Ó sì wá lọ àrí ìgbà pẹ́ẹ́lú tẹ̀lé ọmọ ìyá àti ìyá àrùn jẹ̀kọ̀. Ìgbẹ́ ẹni tó أيها الأخوة بئس الخطيب حتى بئس الخطيب Ìwọ̀n tí wá lẹ́kọ̀ọ́ rẹ̀. Ní ìsàlọ̀kọ̀ tí ìgbà rẹ̀, á mú lọ́pọ̀ ìsàlọ̀kọ̀ ìyá ìgbìmọ̀. Nígbà bá gbé ẹ mọ́tàlá àgbàdàbí o.

àwọn ti yé wọn so ayẹkùn náà láwọn tó lọ àhábà ilé ìbí máa ti wá àwòrán so àwọn lẹ́yìn wọn kò dẹ́kun ló pa àbàrún lọ́kọ̀ọ́rọ́ wọn pé àbọ̀rọ̀ àbàrún jọ jẹ́ ìtẹ̀sẹ̀ náà so màkà ọ̀mùtẹ́lẹ̀ yẹn ti sọ̀rọ̀ màkà ọ̀mùtẹ́lẹ̀ yàtọ̀ àbí ìlàwàdà nígbà pẹ̀sì then màkà ọ̀mùtẹ́lẹ̀ àyè tó jẹ́ pé ìgbàláyè ìtẹ́ra alẹ̀ ó wà fún ẹni yẹn bọ́ọ̀dì yóò tẹ́ra alẹ̀ pé pé ìtọ́lọ̀ kọ́

mọ̀tí ni ápùlù màhábà nípa àti àyẹ̀ ẹgbẹ́ ìdókòlù ìgbà ìgbà èyẹ ní ìgbà èyẹ ìlú ọlọ́wọ́ ẹgbẹ́ ìwà nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ti dáadáa ayé mọ́ ẹ̀kú gbẹ̀jáde òbí ládé yẹ bọ́ ìpìlẹ̀ ní pé kí lè kìlẹ̀ tó òfin kọ́kọ́ níbẹ̀ lákọ̀ọ́kọ́ tó yẹ nìṣe ẹnìkan fi ẹnìkan fi tẹ́lẹ̀ ọdọ̀ ọ̀gá rẹ̀ tó wá bí àpapọ̀ tó tó fi mo rí pé mọ́fà àbùdàwí àti ìwọ̀ orí ayé bí ìgbẹ́ jáde. Ṣé ìgbẹ́ jáde yóò gbọ́ ọkọ̀ ìgbà ọjọ́ pé ó bá lò so ìpìlẹ̀ tó fi nífẹ̀ẹ́ èèyàn akọ̀kọ̀ náà pẹ̀lú ara wà sẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àwọn àmọ̀ àwọn ọ̀sà àwọn ọ̀sà rẹ̀ èyí bẹ́ẹ̀ wọ́n mọ́tò èyí wọ́n lẹ́kọ̀ọ́ yá pẹ̀lú sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ àbí yà àbí tó ta àkàtúwájú èyí lẹ́bi ṣe ń tẹ̀yẹ̀ ẹni ẹ̀rọ sọ̀rọ̀ wọ́n tẹ̀yẹ̀ sọ̀rọ̀ tó tẹ̀yẹ̀ ẹni ẹ̀rọ sọ̀rọ̀ wọ́n tẹ̀yẹ̀ ah ó sọ̀rọ̀ mọ́tò ìyẹn láíláí ní àsọ̀wọ́ mọ́tò yẹn tẹ́lẹ̀ kí ọmọdébà ní ẹ̀dùn tààrà tó ti lé lóṣù kí ni a ń lù ú sábàbọ̀ tó bá ní fẹ́rẹ̀ a ń lù ẹ̀mí ní pé ọ̀fẹ́ pé ìyá òkú náà a fún sábà tó ti lé lẹ́bàá tó kí ẹ̀ ń lọ ní àti ìgbìlẹ̀ àníyàn tó ti lé torí ẹ̀rọ ẹ̀rọ ìmọ̀jọ̀rọ̀ abẹ́ àná bóyá ìyẹ́kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ìyẹ́kọ́ ọmọ tí ó mọ̀ fàlà tòkòtò bá yọ ọmọ lẹ́kọ̀ọ́ wá yọjú ìyẹn wá fẹ́ fẹ́

tó tí wọ́n bá ayé bá wọ bẹ̀ padà aláìsíláìsí

وأن يكره أن يعود في الكفر كما يكره أن يكره في النار ọlọ́run ní pé inú nínú àláwà tó tẹ̀lé ẹ̀rẹ́ àláwà tó ti bá olórí pé èèyàn kó ìlà wípé ìwò mẹ́fà nínú ìwà àti àsìkò ìṣèkè ìdòrí sọ́lọ̀ tẹ́lẹ̀ وكنتم على شفا حفرة من النار أخذكم منها بماذا؟ بالإيمان ẹtì wà nígbà tẹ̀yìn náà sọ́dọ̀ tó bá sọ wà nípò bèbè ní ẹsẹ̀ bèbè lẹ́wà ọlọ́run ti fara yọ ikú òde tó nínú tó jẹ́ fún orí àdáwọ̀ tuntun náà tí fẹ́lẹ̀ òfin bàjẹ́ mọ́ ọ́nà tí wọ́n yóò fi máa lékún oníkó máa ń dìbò gbà kó máa kó ìlà akópa àbíkò bèbè sẹ́yìn náà lè sọ̀rọ̀ ọmọ àbọ̀rọ̀ láti ẹ̀sẹ̀

tẹ́tọ́ bá rí báyìí yóò mọ̀ ní alámọ̀tò ìmọ̀ yẹn pé nígbà yóò sì máa ṣẹ́kù yóò sì máa lékún. Bájú ẹ̀ láfíà tó ẹgbẹ́ kíló ti rí báyìí láti pé kò ní rí àlọ́. Tí òkùnkùn wa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà. àwọn ọ̀dọ́ ọ̀dọ́ máa ń sáyà tí wọ́n bèèrè ẹ̀ṣẹ̀ bẹ̀ ó lè láti bẹ̀rẹ̀ lánàá ìdè lẹ́ra wo abẹ́ẹ̀kọ́ bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò gbé olóńgbò díẹ̀ tó ti lọ́pọ̀ lọ́pọ̀ ṣe kékeré

lójúlógún bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ nìkan yóò lọ́wọ́ wọn ṣe lọ́wọ́ ọ̀nà tó wọ́n ṣe wọ́n lò rẹ̀ lọ wọ́n ṣe wá sí wọ́n mẹ́ tó lẹ́wọ̀ wà wà wà tó bá tó حضرها شعراء منهم بتجد عليه حلاوة الإيمان قلنا أن يكره أن يعود في الكفر قال أن أنقذه الله كما يكره أن يسمع في النار فيها ما قالوا الكفر وقد فعل الكفر فقد جرى الله نعم عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال آيات الإيمان حب الأنصار وآيات النفاق gbogbo lè àǹsọ́ báàbù aláàbàtù ìmáàlì kúkú lè àǹsọ́ báàbù aláàbàtù ìmáàlì kúkú lè àǹsọ́ wọ́n bọ̀kọ́ lórí àìdáàbọ̀ kan nípa pé aláàbàtù ìmáàlì nínú àmì ìdáàbọ̀ lápájá ó ní ìmáàlì tí wọ́n rẹ̀ sí ìdájà sókè kò mẹ́rin kúkú lè àǹsọ́ kéèyàn nílò àǹsọ́ àwọn àpẹẹrẹ àǹsọ́ àwọn tí wọ́n gbà lóṣù pàṣípàṣẹ اثنين ما بينا جوار الله عليه او اوصل في قصر عربي تقول يا انصار ما كان عربي تقول يا انصار فكيف قال يقول يا اوصي ما في اوصل في قصر او بنا طيب عربي تقول يا انصار او اوصل في قصر او في قصر جوار عربي تقول يا انصار يقول يا اوصي في قصر انصار وانا يا رب ما تبدا علم الله عن الذكر وعن عدد بن مالك وعن ابي هريره عن انس بن مالك عن النبي صلى قال عليه الايمان حب الانصار النبي جاء على ذلك قلنا غدا الايمان قلنا حب الانصار ايه اللي إيه، إيه، إيه، وعلى النفاق ان tó في lábòrò قبل oríṣiríṣi ìlú láti في ni bóògùn ní àṣà lọ́dún tó yẹ kó rí àwọn àṣà ẹnì kan dáhùn àṣà lóṣèlú wọ̀ tó Àbú àríwá àtọ́, ìjẹ̀ fún ti gẹ́rẹ́ ìjẹ̀. Ọmọ rẹ̀, arákùnmá àpáà wà sábí àràdà. Àbí ó, ọba rẹ̀ ní sọ́n, ọba rẹ̀ ní sọ́n, láti lẹ̀lẹ̀ máa pàdé láti ìdíjú. Àbí bẹ̀rẹ̀ lọ́wọ́ àríwá ìjàrí. Náà. وعن عبادة بن صالح وعن بن رضي الله عنه وكان شهد بدرا وهو أحد هذا القضاء ليلة ليلة العقبة أن رسول الله صلى الله عليه وسلم قال وحوله إصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترينه بين أيديكم وأرجلكم ولا تأتوا بمعروف ومن وضى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم قدره الله فهو إلى الله إن شاء عفى عنه وإن شاء عفى له فبايعناه على ذلك ọmọbẹ̀rẹ̀ látàkọ́ ẹ̀rú ti bẹ̀rẹ̀ àá láti bẹ̀rẹ̀ lẹ́yìn náà lákàlà nítorí ìjẹ ọwọ́ àìsàn tó ìrẹ àlùwà náà àlùwà àti ìjìká nígbà bàbá bá bẹ̀rẹ̀ ìjẹ padà ìdíwà náà ló sọ̀rọ̀ àti àyè àrẹ àti tó bá dàgbà sọ̀rọ̀ mo sọ̀rọ̀ ìdàgbà kúrò náà nígbà tó bá bẹ̀rẹ̀ náà àdéhùn wájú ìfarabalẹ̀ tó lọ́wọ́ ó ní ìfarabalẹ̀ ó bí àwọn ẹ̀kọ́ àwọn. agbára عن بلد بن الصامت رضي الله عنه وكان شاهد بدرا وهو أحد النقباء ليلة العقبة. عقبة من عملات عقبة قل وشهد بدرا عبارة بن الصامت من عقبة دعمه بدر بدر بدر بدر بدر بدر ọwọ́ ahmed bin al-Aqaba Laylat al-Aqaba ó o ó ti jẹ́ kẹ́ ẹ máa gbọ́ ó ti jù kára balẹ̀ ìgbà tí àwọn ará àmàbí náà tí wọ́n kóra wọn wá nínú ọ̀gá àtàlá ní mẹ́ta táwọn bọ́dọ̀ mẹ́ta tẹ̀lé dáa ní o ike àrẹ́bí ọ̀gbọ̀n àwọn ìsìn àwọn ògbò láàyè àfàràjọ àbọ̀ọ̀ṣe tòlẹ́ àkọ́bà ìrọ̀lẹ́ alẹ́ ẹjọ́ tí wọ́n wá pàdé bá kò tó أن رسول الله صلى الله عليه وسلم قال وحوله عصابة من أصحابه أما كنت قلت لك أن الله صار فطلع طلع وحوله أي أولى الرسول عصابة من أصحابه وأنا لا يصير في الصفوة àwọn kẹlílà àwọn tàbí wọ́n wà pẹ̀lú àdúgbò sọ́rọ̀ láàrọ̀ sọ́lá àwọn ẹ̀kọ́ máa lè sọ́bà àwọn ẹ̀dọ́ pọ̀ láti ní mẹ́wàá sí fọ́ọ̀mù ẹ̀wà sí mẹ́lẹ̀

ẹgbẹ́ àjọ ìtọ́jú aláàlá mú ti kú bí láì ṣe yà wípé ẹ̀ ní bá a ṣe bọ́ pẹ̀lú ọmọ ọlá àtọ́kùnrin tó wọ́n àtọ́kùnrin o ẹ̀ ní bá a jalè ẹ̀ ní bá a ṣe jùlá ọ̀nà àtọ́kùnrin ọlá àjàkùn ẹ̀ ní bá a pa àwọn ọmọ yìí. ولا تأتوا ببهتان تفترينه بين أيديكم وأرجلكم. Ẹ ti máa ṣe ìwà burú, pẹ́pẹ́ yóò mọ̀ jáde láàrin ولا بعث بمعروف àwọn mẹ́ta ló tẹ́lú báyìí náà nìyọ́ wà látàkùgbọ́ àwọn mí sọ ilé alákàtà lórí jọ̀ntán bàbá àti jọ̀ntán tọ̀tọ̀rù ìdàgbò bẹ́ẹ̀ náà ìlú ìtàn ọ̀gbìn àwọn sọ wípé olú ẹ̀dẹ̀ yọrọ ẹ̀rọ pàápàá rẹ̀ gbogbo àwọn tó gbogbo ìgbàlẹ̀ ẹ̀kọ́ wà gbogbo wọn ìwà bàjẹ́ pátánà ló ti báàbò wọn là bá fún òfin ìbàbò ẹ bá sì ní àwọn olórí ẹ má parí láti ẹ dáadáa ẹ̀rọ ìlànà àwọn náà. فمن وفى منكم فأجروا على الله من وفى بتخفيف أمن وفى بتشريف له أمن وفى منكم فأجروا على الله أنتم أتون ذاتي ẹjẹ ẹjẹ bàbá àwọn ẹjẹ bàbá ti fi yẹlẹ olùjẹ lówó ọjà pọ yìí bàbá wọn bá ní kù ẹjẹ bá tó gbogbo àdéhùn yìí fàájì òun àlàwà ẹ̀fẹ́ rẹ̀ ọ̀rọ̀ lóde

أوقف في الدنيا كالصيد أوقف بمعنى أقام عليه الحد nígbẹ́ wọ́n gbé ìjìyà hádù ṣẹ̀dá mi lórí àbí ó ti lọ́sí dúró yà àsọ́dọ̀ ọmọrọ̀ àsọ́dọ̀ àfáàsì àbúhárì ààrẹ ṣe dúkìá rẹ̀ bá jẹ́ gbàdúgbàdúgbà sí ṣé ìyẹn ló bèèrè ilé ẹ̀rọ

fàáwó ìgbàgbé yìí fi gbúdọ̀ ya àìkòdó òkè àìkòdó òun. ilé ìwé pàtó àwọn bàbá sọ yìí pé àìkòdó òdù kàfàrọ̀ àìkòdó òdù kàfàrọ̀. fún ìgbà tí èèmà tó bá ti gbé hàtú ìdílé fún yẹn ó dà wọn ní ìjọba yẹn tó kó wà ní ọ̀rọ̀ ṣùgbọ́n ní pé bóyá fọ́mọ̀ sí ìhìn báyìí nà abẹ́ àlàyé kó tuntun lójọ tàbí fúra ló ṣe kí ni o ló jẹ́wọ́ abẹ́ àrí pé alóyún fún rẹ̀ ní obìnrin ká abẹ́ àrí àwọn ẹlẹ́rìí mẹ́rin wọ́n wá sọ pé wọ́n rí ó ṣe jùlọ ẹ̀dẹ̀ tàbí kó ṣe ní lọ́pọ̀ ẹ̀dẹ̀ tàbí kó àwọn ẹ̀dẹ̀ tàbí pé àwọn rí ó sì fẹ́ àwọn rí sí rí pé ó ṣe jùlọ ẹni ẹni àlọ́wọ̀ ó ṣe jùlọ lórí ìsìn ó lọ àkọ́kọ́ àforíjì kò tún bá wọn àmẹ́rẹ̀ ẹ̀fẹ́ jẹ́rìí kó ṣe jùlọ ẹ̀fọ́ alọ́pọ̀ lẹ́gbẹ̀ẹ́ máa dáálé kàfàrà pẹ́kọ̀ tí túbá ara náà ni kàfàrà náà ni pẹ̀lú pẹ́kọ̀ túbá wọ́n ilẹ̀ mẹ́ta alùpùpù kàfàrà wọ́n ilẹ̀ mẹ́ta ìpàrọ̀lọ́dún máa bìí tábà ìpàrọ̀lọ́dún mú òṣìwò pé òun fẹ́ ṣe ní kọ́rọ̀ lọ́rọ̀ tàkàrà ọkọ̀ tàkàrà ara wọn lọ́wọ́ rẹ̀ títí ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ hadu nílé fún tẹ̀kọ́ tó bá jẹ kọ́ tó tí láwọn lẹ́gbẹ́ ọgbẹ́ hadu nílé fún tàkàrà rẹ̀ nìkan tó àwọn ọmọ ọmọ olùkẹ́ jẹ́ ní pé àtàwọ̀bà tí ó bá rẹ̀ kò ṣe kíni o kò mú hadu kúrò lọ́rọ̀ ilẹ̀ tó bá

ẹ̀rọ lọ́pọ̀ àlùbọ̀dúrùdù kàfàrọ́ọ̀tù náà ni ó jẹ́ kàfàrà ara àti ọlọ́run náà lórí fún àpéyọ́ bàbá ìṣòro tó alákìtìlá amúdánilá àdúgbò àti àlàyé gẹ́gẹ́ bàbá ìlú òkè àdìsí o àti ibi bẹ̀rẹ̀ ẹ̀ o ọmọ náà àtúwọ̀ mi láti ṣe é yá fàáwọ́ fi bàbí ìdúnyá fọwọ́ àtàkùfàárọ̀ ومن أصاب من ذلك شيئا ثم تدرى الله فهو إلى الله. ومن أصاب من ذلك شيئا. إطلاق يقدم هو ذا àdéhùn dájọ́ gbé yìí tó wá pé tó ní mọ̀sátàrà òun wà ó tó a ó jáde ọlọ́pàá bò láti. ọwọ́ ilẹ̀ lọ. ọwọ́ ilẹ̀ lọ. abúrú ilẹ̀ ní ẹ̀tọ́ lọ́wọ́ lọ. ìṣe àfẹ́ àní wọn iṣẹ́ àkọlà. àwọn wọn iṣẹ́ àkọlà. ẹni tó pé àwọn òfin tó yàrá pé kí ni àwọn ọ̀dà látara ụlọ náà sí so ó lè dìnnà láyé ó jalè láyé ó lè dìnnà láyé ó tẹ̀sẹ̀ lọ́rọ̀ láyé ọlọ́run bá fà rẹ̀ ọlọ́run sàfàrà ayọ̀ ṣe ẹ̀yìn ọkọ̀ bá tó ṣe ẹ̀jẹ̀ èèyàn ní bàbá ìṣà àbí àbí bàbá ẹ̀nà àbá tó bá lọ wọ láàrẹ̀ akọ́lọ̀ náà gbogbo wa kọ́lọ̀ gbogbo bíláàdì yìí náà ni ó yẹ èsì tó ilé ìrìn kọ̀ọ̀bọ̀ sí ìfà ó kúta gbogbo ni kò dé ìlú àpá ìlú ilé ìlú fàyè ẹni ní iṣẹ́ tó bá wọlé bí láti ṣe àmà ìta yẹn ní ìtàn àwọn ọwọ́ ìlọ́pàá tó agba àdéhùn yẹn pẹ̀lú àtẹ̀lẹ́sọ́dé ibi táàbù ọ̀sẹ̀ ọlọ́run wà lẹ́nu. bẹ́ẹ̀ àwọn fàdé lábẹ́pẹ́ ibi tí wọ́n sọ ìkàdí tó bá dà ní. tàbí ọkọ̀ wà lóko ẹ̀sùn lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ Sọ́ọ̀nù A حديث هو طيب عن ابي هريره رضي الله عنه وارضاه هو إيه؟ آه، لا ادري الوجود الطهارات ام لا فقلت له لا ولا تفهم لا ادري الوجود الطهارات إيه ما هو بيها وجود بيها كفاره عشان كده كده قلت له الطهارات حديث ابي هريره رواه ابن حاتم في سنه صحيح نعم هذا هو الكلام لعدل الحضور كفارة لأهلها أم لا لعدل الحضور كفارة لأهلها أم لا so láti ẹgbẹ́ tó sọ ní ìsìn bó láti ẹgbẹ́ jáde pẹ̀lú àdìsí ọyá ẹ̀rọ ìjáwó oyè orí àdìsí parí ẹ̀ àdìsí àbúrò ẹ̀rọ àbọ̀bá àdìsí ìbára fọ́ yí pé ẹni tẹ́ tó bá ti bẹ́ẹ̀ ní rí tọ́lọ́ ọmọ bá ti bẹ̀ẹ̀ tàbí àwọn òbí máa ń lé ti dúró nìyà ìlú ìjẹ̀fọ́ lábẹ́ tó bá wò kàfà tó sọ kẹ́bí tó àgbẹ̀ yìí dákùtà lójú tètè ní pé ẹ ní òlú náà ìpè àtọ̀ yìí pé adẹ́yíkẹ́ àbúrò rẹ̀ èyí tó sọ tó bí a ti ìbára pé kí ni o ti parẹ́ dáàbò àbí ó ti ẹni tó ti ìbára lé wá ní ọwọ́ ọgbẹ̀yìn ó sì ti rọrùn fọmúlà tó tẹ́lẹ̀ yẹn gbé torí pé àtẹ̀dáwọ̀ ìgbà àti ìtò ti ṣe àbúrò ìdábàdà ẹ̀rọ nípa àti ìtàkùrẹ́ rẹ̀ kí ẹ̀ fẹ́ jọ àkókò jẹ lọ́wọ́ lọ́sàlọ̀ wọ́n pọ̀ padà. Ìgbà àkọ́kọ́ rẹ̀ àbúrò rẹ̀ pẹ̀tọ́ tó lẹ́kùn kò ti sáré dáhùn àṣẹ pé ìfẹ́ ti tàkẹ́rẹ́ ọdún lé dandan. Àbúrò rẹ̀ tó sọ tó sọ̀rọ̀ yìí náà àbúrò àkókò tó sàfà náà ti àyè àmì. Gbàgbọ́ ló bẹ̀ ìsìlámù. Yàwó àbúrò àyè ọdọ́ tó gbà sáàmù ní ìpálábùdó tọ́mì ẹ̀pà àti tó tọ́ níbẹ̀rẹ̀ fàáwọ̀ ahadun nínú ìdọ̀kọ̀bá lẹ́yìn lọ́ta akọ̀bà tẹ̀lígà ti ìbẹ̀ ó ti jẹ́ kẹ́lá àwọn afúnjá àwọn àkọ́rí sọ́wọ́ wà àbí ìmẹ́ta kábíyí tó wọ màdínà rà èwo náà dẹ̀dọ́ tó fura kọ́lẹ́fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tó bàbá rẹ̀ tó wà ló hákì yọ̀nà tó àti ti mẹ́tọ́ náà mọ́tò tó mọ́rí tó yáàdì tó alẹ́ pé dáàbò bọ́ mẹ́sẹ̀ kò lè tọ́ àbá wọn ni pé báyìí alákọ̀ọ́kọ́ ní káàdì ọkọ̀ ní ọ̀nà káàdì gbogbo pé àdùnbára bìlù sọ́ọ̀lì àgbègbè bẹ̀rẹ̀ ọwọ́ arábìnrin náà mọ̀ ọwọ́ arábìnrin náà mọ̀ ọwọ́ arábìnrin náà mọ̀ ìgbàlá ló sọ mi ẹ̀kọ́kọ́ mu dáre àwọn àwọn sọ́ọ̀lì tó ṣe ẹ̀kẹ́ ni wọ́n á jẹ́ àdéhùn láti ṣe ṣe ṣe ṣe ẹ̀kẹ́ náà wá pé màyà náà alákéjà kéjà àwọn akẹ́kọ̀ọ́ but a nínú ìtò gbajúmọ̀ ìlú fẹ́ tàbí akọ́bàjẹ́ lẹ́yìn ìgbà tó nípa dọ́kítà tó wọ̀nyí ọ̀pọ̀ àwọn wá àbí ìwọ́n tó báyà ní àwọn orílẹ̀ ẹ̀rọ fẹ́yà ìbárabùrù sọ́ọ̀lì bẹ́ẹ̀ náà lójú tó tó ń gbọ́nà àtọ́rí ṣe lẹ́yìn ìlú bára lọ́wọ́ tó

ìdílé àwọn tó máa jọsìn láti gbàdá náà ni ọ̀tọ́ ní mọ̀ ìtọ́jú pé tọ́ òṣù àlà ajẹ́ pé ìbára mọ̀ sọ méjì gbẹ́gbẹ́ nínú mọ́tò àtọwọ́ mi kò sí gbọ́ àwọn àgbọ̀ òbílẹ̀gbẹ̀ ṣẹ́yìn ìdàbàdúrà wà ìwà àwọn ọdún mẹ́ta kọ̀ bá rẹ̀ lọ ìfẹ́ rẹ̀ àkọ̀dà ọdún rẹ̀ kàwáyé àwọn ọmọ padà lè fà bẹ̀rẹ̀ tó di èsì ìgbẹ́ tó ń àtà wà mí láti wọ́n lè wà lọ́dọ̀ sábẹ́ wọn bá fẹ́ lọ́rọ̀ pátá ní wọ́n ti kí ni ìní máa ń iná rẹ̀ kọ̀ǹtẹ̀ẹ́lẹ́ ìtẹ́ta àwọn tó wà ní àtàrà àkọ́bà mi tó ti di bí nọ́mbà ẹ̀ lọ́dọ̀ yẹn lọ́wọ́ òun àyà adó wọn àmọ́ nípa rí rẹ̀. àwọn ọlọ́dọ̀ yẹn ti pàṣẹ ta fún ìfẹ́sọ̀ àwọn bàbá mi ti أو ما طلبوا ذلك ولما أعطوه ذلك شيئا ثم اضطره الله هو إلى الله إن شاء فعله وإن شاء أخره تجي كل أبوابه إن أجمع أبوه ولا الله ولا ولا كل ما ولا ولا مذكور الجواب لا تجي سواء إذا كان يوم nígbà àtàlójọ́bà ẹgbẹ́ àtàlójọ́bà àjọ ìlú púpọ̀ bẹ̀ ṣe yá àbí ọmọdé àtà ọmọdé àtàkọ́kọ̀ lè dáàrí kàkéyì àti ọjọ́ àti ọmọ ẹ̀rí yóò

فمن أتى منكم حدا هذا ليش يكون ما تنتهي ẹni bá lọ kó nínú kẹ̀kẹ́ nínú àwọn dáàbò ó jẹ́ ìṣẹ́ tó ní ápù ẹ̀ẹ́ tó lọ́wọ́ tó tara rẹ̀ ìṣẹ́ àkọ́kọ́ àlù wà ìṣẹ́ àkọ́ lẹ́sí kù ní àlù òun ní àlù ìjà tó ti lọ́sí kù kó lè ẹ̀ẹ́ dàtẹ́rẹ́ ìdè àlù ọ̀dọ̀ àlù wà ní ìlú الله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين Ààrẹ tó ní bèrè, àti sọ́ọ̀tì.